إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قسم الله سبحانه وتعالى أترى الصلاة فانبوى محمد صلى الله عليه وسلم inshallah a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ láti mú al-aqidatu al-wasatiyya títí al-imam ibn taymiyyah al-harrani ad-dimashqi alayhi rahmatullah wọ́n ní lára wọn ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa nípa ìròyìn Allah subhanahu wa ta'ala mithlu qawlihi sallallahu alayhi wa sallam àpèjúwe ni ọ̀rọ̀ tí anábi sallallahu alayhi wa sallam tó sọ ipe yanzilu rabbuna ila samaa'i ìdúnìyà kúlá layla ṣína yabqa thuluthu al-layli al-akhir فيقول من يدعوني فأستجيب من يسحل من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه حديث الإمام البخاري بكنا الإمام مسلم عليهما رحمة الله نوبا وأتوافى مي شما أتبوا الإمام البخاري بكنا الإمام مسلم إليه a sọ fún wa wípé Allahu subhanahu wa ta'ala ó ń bẹ ní òkè òkè al-arsh ní ọlọ́mọba subhanahu wa ta'ala ń bẹ bákanáà ìmọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó rọ kíríká gbogbo nǹkan pátápátá kò sí nǹkan tí ṣe wípé ó bọ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ bó nímọ̀ ń parẹ́ anábì sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fún wa wípé yanzilu rabbuna ila sama'i dunya kulla layla olúwa wa allahu subhanahu wa ta'ala a máa sọ̀kalẹ̀ láti òkè àlàáràṣí láti òkè sánmà ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ wá sí sánmà ìdúnìyà sánmà dẹ̀ndẹ̀lẹ̀ ìyẹn sánmà tó súnmọ́ wájú kúlẹ̀lẹ̀ yìí láti ní gbogbo alẹ́ gbogbo òru ṣína yẹ kọ̀ sólùsù lérí láàrín the third, the last time, uh, third of the night, that is tabada or simeta, mẹ́ta, ìpín kanu mẹ́ta tí ó that is ìpín tó gbẹ̀yìn nínú ìpín mẹ́ta, tẹ́ẹ̀mù gbáyé Allah subhanahu wa ta'ala, ama máa sọ̀kalẹ̀ wá sí sámà fọ̀yẹ̀kúlù mẹ́yẹ dùrúnì ọlọ́wọ́ bó máa sọ wípé tàlẹ́yìn tó fẹ́ pè ní fàtẹ́jì ìbàlá kí n jẹ́ pè rẹ̀ mẹ́yẹ alùní ta ni ó bèèrè lọ́wọ́ mi tí ó tọrọ nǹkan lọ́wọ́ mi fàárùpéyà kí n fún ní tó fẹ́ mẹ́yẹ tàkfírù kémi ọlọ́wọ́ bá ṣe àforíjì fún so Allah subhanahu wa ta'ala o ń bẹ ní òkè sánmà méjèèjì ní òkè al-arsh lọ́lọ́wọ́ bá ń bẹ àwa ní a máa sọ̀kalẹ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ hina yabqa thuluth al-layl al ní the last third of the night so bó ni ilé ìṣirọrùn ìbéèrè tí yóò mọ̀ wá sí ọpọlọ yẹn ni ṣùgbọ́n áńsà tó ń bẹ fún òun náà ni pé lè ìsàkà mìtìlì ìṣà yìí kò sí ń ta lè fi wé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala. ala tí ẹ bá ti fi eléyìí dáhùn ó ti yanjú ọ̀rọ̀ abára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ nípa àwọn ìròyìn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kọ̀ọ̀kan tí Ọlọ́hun Ọba fi ròyìn ara rẹ̀ Ọlọ́hun Ọba ní òun rí gbogbo nǹkan ìyẹn lè fẹ́ béèrè pé bóò ṣe máa rí gbogbo nǹkan nísìn èmi ń bẹ nínú mọ́ṣáláṣí abẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ nínú mọ́ṣáláṣí bá ṣe wà nínú mọ́ṣáláṣí ààrin ju tó ń bẹ nínú mọ́ṣáláṣí lọ ààrin tó ń ṣẹlẹ̀ níta ṣé a lè conclude pé kò possible fún ọlọ́wọ́n ọba láti rí gbogbo nǹkan torí pé kò possible fún èmi láti rí kọjá nínú mọ́ṣáláṣí bí mo ṣe wà yìí ẹni tó dẹ̀ wà níta tó ń lọ lójú títì sálẹ̀ conclude pé kò possible fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láti rí gbogbo nǹkan torí pé kò possible fún ẹni tó ń lọ lójú títì láti rí tó ń ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí láti rí ibi tí ẹnì kọ̀ọ̀kan wá jókòó sí àfi tó náà bá tó wá síbi tí a wáyé sọlẹ́ ìtàkàmí ti iṣẹ́ yìí a gbọ́dọ̀ fi kankan wé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ká ní bọ́lọ́ ń ṣe rí bí kìíní ìṣeré ọlọ́wọ́n ọba ṣe rí torí pé òun ni alkhaliku òun ló dá gbogbo nǹkan so bẹ́ẹ̀ náà ni ìròyìn pọ́lọ́wọ́n bá máa ń rí gbogbo nǹkan àbó máa ń gbọ́ gbogbo nǹkan eléyìí náà tá bá fẹ́ fi ìròyìn ẹ̀dá wé à á sọ wípé kò pọ́síbù so ó túmọ̀ sí pé ìròyìn titi wa làá fẹ́ máa fi ṣe ìtaàmà fi wọn ìròyìn ọlọ́wọ́ ọba ṣùgbọ́n tá ti sọ pé ọba fi ròyìn ara rẹ̀ intermid ní authentic tó bá fi authentic ẹ̀bí tá gbọ́ ìlọ náà ni pé laysa kamithlihi shay kò sí ń ta lè fi wí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wá fi fúnra rẹ̀ ní ìròyìn ẹ̀ ṣùgbọ́n kí èèyàn jókòó níbi kan kó ní kò bá làákàyè mu ó takò standard sọlọ́wọ́n wa subhanahu wa ta'ala olóhùn bẹ ní òkè àlàáràṣì ó tún sọ fún wa wípé òun wá sí dẹ̀ndẹ̀lẹ̀ àti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí muhammad sallallahu alaihi wa sallam sọ ìpè àmà wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀. nígbà tí ó bá di pé ó ku ìdá kan ìdá mẹ́ta tó ru ìkásẹ̀ ńlẹ̀ yóò wá máa sọ yí pé mẹ̀yẹ̀dùrúyì ta ni ó pè ní fàṣẹjú ìbàlá kéènì ọlọ́wọ́n ọba kí n jẹ́ pé rẹ̀ mẹ̀yẹ̀sálì ta ni ó béèrè nǹkan lọ́wọ́ mi fàṣẹjú ìyà kéènì ọlọ́wọ́n ọba lè fún mi man yastaghfiru ni ta ni wa mera foríjì fún afirala kí n lè ṣàforíjì fún so lè sọ fún wa ipe last part of the night the last third of the night ayé àdúrà ni ayé ìgbàdúrà ni ayé tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní àsìkò tí ìgbàdúrà tí ó máa ṣẹlẹ̀ jùlọ òun ni the last third of the night ṣùgbọ́n tí àfa àtòrí ẹ̀ mú wá gangan ní ìròyìn tí ọlọ́wọ́n ọba fi ròyìn ara rẹ̀ tí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ti sọ fún wa eléyìí tá a sọ yìí ẹni tí làákàyè tó bá ní problem kò ní gbà wọlé ṣùgbọ́n ẹni tí làákàyè ò bá ní problem yóò gbà wọlé nítorí kí ni torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala òun lóró yìn ààrẹ ẹ̀bẹ́ pẹ̀lú tó sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ṣe ń jẹ́ bá fi ìgbà pé ọlọ́mọba ó mọ gbogbo nǹkan gbogbo nǹkan ló mọ̀ kò sí tó pamọ́ fún un tó lè jẹ́ pé èmi ò mọ gbogbo nǹkan kò sẹ́ni tó mọ gbogbo nǹkan ní ọmọ ènìyàn alimta shay'an wa ghabat anka ashiya alimta shay'an ó mọ nǹkan ọmọ nkankan bẹ́ẹ̀ ni wàgábà anka aṣíà ó nímọ̀ npa nkan ẹni tó jẹ́ medical doctor lápẹjú ẹ̀sìn tẹ̀bá ní kó wá ṣiṣẹ́ engineering ó lè ṣe ẹni tó jẹ́ engineer tẹ̀bá ní kó wá ṣiṣẹ́ medicine ó lè ṣe ẹni tó jẹ́ medical doctor tẹ̀bá ní kó wá bá yín kọ́lé ó lè wọ́n lè kọ́ ẹni tó ń kọ́lé tẹ̀bá ní kó wá bá yín ṣe roofing ó lè má lè ṣe tó mọ́ jẹ́ pé iṣẹ́ tó jọ mọ́ ara wọn náà ni lára ilé náà ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni bíríkì á lè má lè ṣiṣẹ́ plumbing anima nípa àwọn nǹkan ṣùgbọ́n kò ń ṣe gbogbo nǹkan la ń pa rẹ̀ ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó nímọ̀ ń pa gbogbo nǹkan ó láwọn information míì tí ó pamọ́ sí wa àwọn ni ó ma nú wa àwọn ni ò ní ma ṣùgbọ́n aláwọ̀ bá subhanahu wa ta'ala la yakhfa alayhi shay'un kò sí tó pamọ́ fún ìnímọ̀ ń parọ́ àwọn nǹkan báyìí àwọn òrìn báyìí ìmọ̀ ajé kéèyàn submit ààrẹ fún Allah subhanahu wa ta'ala so ó ń gbọ́ gbogbo nǹkan kò sí tó pamọ́ fún tí ó gbọ́ orí gbogbo nǹkan kò sí tí ó rí kò sí tó pamọ́ sọ yóò wá jù rẹ̀ ẹlẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ni tó ń fi kìyàsí ara rẹ̀ tó ń fi ara rẹ̀ tó fi ń wọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹni tó ṣorí ibú nìyẹn ìpíngbà tí mi ti lè rí jù báyìí lọ kò yẹ kọ́lọ́ náà lè rí jù bẹ́ẹ̀ lọ ìgbà tí mi ti mọ̀ jù báyìí lọ kò yẹ kí ọlọ́run ọba kó mọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tí mi ti gbọ́ jù báyìí lọ kò yẹ kọ́lọ́run ọba náà gbọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wal khaliqu òun ni ọba dẹ́dà sẹlẹ̀mí àjókòó yóò mọ ronú yóò ní ókè ta ló dọ́lọ̀ àwọn afẹ́sìn ó ní ìbéèrè burúkú nìyẹn gbàtúmọ̀ níta ló dọ́lọ̀ ó túmọ̀ sí pé adẹ́dà kan tún wà nìyẹn tóun náà tún dá ẹ̀dá ó túnmọ̀ sí pé Allahu subhanahu wa náà ti di ẹ̀dá wallahu laysa bi makhluq kò ń ṣe ẹ̀dá huwal khaliqu òun ló dá gbogbo nǹkan so ló jẹ́ pé àwọn philosophers ìgbà táwọn náà ronú ronú ronú tán ríbi lọ́mọ́ so wọ́n á sọ wípé nǹkan kan bẹ tó gbọ́dọ̀ jẹ́ pé òun ló dá gbogbo nǹkan òun ni the cause of all causes tí wọ́n á ní kí ni on cause causa àbí on cause cause kọ́ọ̀sì tó ṣe wípé kò sẹ́ni tó kọ́ọ̀sì òun torí pé tá bá ń wá kí ni kọ́ọ̀sì eléyìí kí ni kọ́ọ̀sì eléyìí a lọ bẹ́ẹ̀ tí ò ní lópin lọ bẹ́ẹ̀ tí ò ní lópin so gbọ́dọ̀ débi kan tí ti stọ́ọ̀pù ni sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bá fẹ́ bá kọ̀ wọ́n sọlọ́wọ́ bò kì í ṣẹ̀dá òun ló dá ẹ̀dá àwọn ló dá ẹ̀dá òun ni adẹ́dá so òun ò kì í ṣe ẹ̀dá so ló fi jẹ́ wípé lára àwọn àpèjúwe àmọ́ mú èèyàn kan dénú lẹ́kan ó bóúnjẹ question tí ó béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ta ló sí oúnjẹ yìí ah, Zainabu ló sèé kó tún wá ló ń fẹ́ béèrè question ní ta ló ṣe Zainab gbogbo yìí ó sọ pé kí ni òpònú ni ẹni tí ó ń jẹ ní Zainab ni tí èyàn ó fi ṣe Zainab Zainab ò kí ń ṣe oúnjẹ bẹ́ẹ̀ náà ni Allahu subhanahu wa ta'ala laysa bi makhluq kò kí ń ṣe ẹ̀dá a gbọ́dọ̀ béèrè pé ta ló dá ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni a dẹ́ òun ló mọ gbogbo nǹkan tí ò sí tó pamọ́ fún òun ló ń gbọ́ gbogbo nǹkan tí ò sí nǹkan tí ò gbọ́ òun ló ń rí gbogbo nǹkan tí ò sí tí ò rí torí náà tábánítà ló yẹ ká máa ṣèjọ́sìn fún ẹni tó ní irú ìròyìn báyìí nìkan náà náà òun ló dìzáàbù kí òun nìkan ló dìzáàbù tí a ń pè ní ìròyìn àìjọ́sìn yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni yudabiru al'amura minas sama'i ila al-ardi olóń darí alámàrí ló ń ṣètò rẹ̀ minas sama'i láti sama ila al-ardi wá sílẹ̀ ẹlẹ́ tó túmọ̀ sí pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala fi sama òun bẹ lókè ṣùgbọ́n bọ́lọ́wọ́ba sallallahu alaihi wa sallam wájú ká wípé a máa sọ̀kalẹ̀ hina yabqa thuluthul laylil akhir ní the last stage of the night ìpín mẹ́ta tó ṣe wípé ó parí òru yóò máa béèrè man yad'uni fa astajiba la ta ni ó pè mí tí ń jẹ́ pé rẹ̀ man yasaluni fa u'tiya ta ni ó tọrọ lọ́wọ́ mi kí n fún bákanáà yóò ní man yastaghfiru ní fa'afirala tàlẹ̀ni tí ó wà mí lálá foríjì kí n lè ṣe àforíjì fún so àájúwọ́lẹ̀ bẹ́ ànímọ̀ mú àwọn ìròrí tí ó gbádùn wá láti fi fi takò pé àbó ló ṣe fẹ́ wà lókè tí ó tún wà ní tí ó tún mọ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀rẹ̀ question tó ṣe wí tí wọ́n ní kí ọpọlọ máa dáhùn ẹ̀mí ọpọlọ ẹ̀mí yahar ìdààmú abá ṣùgbọ́n bí ìdààmú ò bá ti bá wa pé bóò ni ó ṣe mọ gbogbo nǹkan gbogbo nǹkan tèmi ò dẹ̀ mọ gbogbo nǹkan bóò rí gbogbo nǹkan tí ìdààmú ò bá ti tó bá ti juwọ́lẹ̀ ń bí yẹn yóò juwọ́lẹ̀ ń bí eléyìí náà ṣùgbọ́n ẹni tó ní problem pẹ̀lú pé ọlọ́run ọba ń rí gbogbo nǹkan ó ń gbọ́ gbogbo nǹkan tó ní kò kò possible is impossible yóò sọ wípé is impossible náà kò ṣe wípé kọ́lọ́run máa sọ̀kalẹ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ kó máa sọ̀kalẹ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ yóò ní kò ṣe kí kò bá làákà ìmọ̀ kò possible náà ni torí pé yóò sọ pé ẹni ó wà lókè ń àwákọ́lá ló wà lókè òun ló lóun wà ní òkè àlàáràṣì òun náà ni ó tún sọ fún anábọ́wà Muhammad sallallahu tó wá bí àsìkò báyìí òun a máa wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ ní ṣìnà tuntun lẹ́yìn ní ìdá kan ìdá mẹ́ta tó parí ní ó tún wá òun ni pé sọ fún wa òun ni òru níbí báyìí ìdákan ìdámẹ́ta òru níbí yóò yàtọ̀ sí ìdákan ìdámẹ́ta òru níbòmí nísìn àwa ṣe parí ọ̀rọ̀ kíkí ìsìn ní Saudi ní Saudi wọ́n ti parí ọ̀rọ̀ ní nǹkan tó ṣe wípé ó ti lé ń bi two hours nísìn ó túmọ̀ sí pé ìdákan ìdámẹ́ta òru time difference tó ń bẹ láàrin àwọn àtìlú mi ó lè tó bí seven hours àwọn mi lè jù bẹ́ẹ̀ lọ so definitely ìdá kan ìdá mẹ́ta òru nílùú kọ̀ọ̀kan yóò yàtọ̀ bó lè léyìí a ní lè tàkàmí lè ṣọ́ yìí nítorí ìròyìn ara ẹ̀ ni ó fi rẹ̀ má ti rẹ̀ bọnu wàhálà bó ṣe jẹ́ wípé ó lóun rí gbogbo nǹkan téèyàn á sọ pé bóò ló ṣe máa pọ́sífù kó mọ rí gbogbo nǹkan at the same time bó o lè ṣe pọ́sílù bó ṣe pé kó mọ gbogbo nǹkan at the same time bí kì ní ẹṣẹ́ ń wá sọ́pọ̀lọ èèyàn eléyìí ló máa wá ṣùgbọ́n èyí ó máa tì í dànù pẹ̀lú ilé ìsàkàmísí yìí ṣe kò sí ń ta lè fi wí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so ìtọ́lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ ìwọ fi ròyìn rẹ̀ kó dẹ̀ lọ sinmi kó lọ sinmi ìtí ò bá dẹ̀ fi ròyìn ara rẹ̀ má fi ròyìn rẹ̀ sọlẹ̀ yìí ni àwọn ẹni ìṣíwájú wa dólé lórí àwọn tàbí ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam wọn máa béèrè àwọn ìbéèrè yamayama báyìí pé kìíní kálá àwọn fẹ́ máa fi làákàyà wọn nǹkan torí pé wọ́n ti gba píríncípù kan laysa kamithlihi shay kò ṣùgbọ́n lọ́dọ̀ ti ti wá kò pọ́síbù ká máa gbọ́ gbogbo nǹkan ká máa rí gbogbo nǹkan kò pọ́síbù lọ́dọ̀ ti ti wá kò pọ́síbù ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹni tó pọ́síbù yìí ẹni tó pọ́síbù yìí láti máa gbọ́ gbogbo nǹkan máa rí gbogbo nǹkan máa gbogbo nǹkan so bẹ́ẹ̀ náà ló pọ́síbù fún kó wà ní wà lókè sánmà pátápátá kó dẹ̀ tún wá sí sánmà àkọ́kọ́ ó pọ́sílò fún torí pé sánmà gan fún rẹ̀ nǹkan tó ṣe pé kò tó nǹkan kan wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni so ṣùgbọ́n tí yẹn bá ti ju wọ́lẹ̀ tí ò ti rẹ̀ bọnú wàhálà kò ní ṣe kíni kò ní fún rẹ̀ ní kò ní bá rẹ̀ nínú in tó lè sọ di olórí ibú wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ṣe kó fẹ́ fún rẹ̀ ń wàhálà ni ó mọ̀ wá ìpé òkè bóòlù ṣe fẹ́ tó àyà yẹn tí ó bá làkà ìlú bóòlù ṣe fẹ́ tó àdíìsà nẹ́bìsọ̀lá sálám tó wà authentic in tó ṣe wípé mass transmission bílé ìṣe gbàwá ilé ìgbàwá ilé ìgbàwá kò ń ṣe kó kébé èèyàn kan ló ti ẹ̀ gbàwá kọ́dà kó ṣe pé èèyàn kan ní àwọn sahaba rẹ̀dùwánu láàrin ló gbàwá lókùngbà tó bá ti authentic àjùwọ́lẹ̀ lórí rẹ̀ so ló jẹ́ pé ara àwọn èèyàn tó ṣe yí pé àwọn jẹ́ onífẹ̀ẹ́ wọ́n ní ìtumọ̀ lọ́dọ̀ tàwọn ipe ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń ṣe nùzúùlù yóò máa sọ̀kalẹ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀lẹ̀ hìnà yẹ́ pọ̀tùlùtùlẹ̀ ìlú áàrùn wọ́n ní kò ń ṣe ọlọ́mọba gangan ni yóò Amuru rọ̀bíkà àwọ̀ Amuru rọ̀bìnà ìtì máa sọ̀kalẹ̀ ní àṣẹ ọlọ́wọ́n ọba ní máa sọ̀kalẹ̀ kò ń ṣe pọ́lọ́wọ́n ọba gangan ní máa sọ̀kalẹ̀ so wọ́n kádàrà nǹkan kan síbi yẹnzilu yẹn lẹ́yìn rẹ̀ wọ́n ní yẹnzilu amúrú rọ̀bìnà àṣẹ olúwa wa tó máa sọ̀kalẹ̀ so. òun ni o pé kí ni àṣẹ olúwa wá ń sọ̀kalẹ̀ hina yẹ́pọ̀ tó ń last end of the night àṣẹ máa sọ pé kí ni man ta ni ó pè ní fastajiba la àṣẹ ó mọ̀ sọ pé kí ni ta ni ó pè ní ki kí n jẹ́ pé rẹ̀ man ta ni ó tọrọ lọ́wọ́ fàáyọ̀kíyà kí n lè fún ma ń yẹ sẹ́fíù ní taníwà mi láforíjì fàáfìràlá kí n lè ṣàforíjì so àṣẹ lọ́wọ́ bá ní ó máa sọ yìí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ fún wa pé kí ni òun ló ń ṣe tadbiru al'amir min as-samai ila al-ard òun ló yóò tún búkè lọ́tọ́lọ́ rẹ̀ padà aṣọ ọlọ́run subhanahu wa ta'ala in tó ń wá sórí ilẹ̀ ayé gbogbo ìgbà ni so àti ọlọ́run ọba kọ́ ni yóò sọ pé man yad'uni fa astajiba la man yas'aluni fa a'tiya man yastaghfiruni fa aghfira ọlọ́run ọba gangan ni yóò sọ kalẹ̀ wá sí sánmà dẹ̀ndẹ̀rẹ̀ bá kó sinmi ṣùgbọ́n kò lọ́mọ ẹ̀ṣùgbọ́n a wá ṣe tẹ̀síru pé yẹnzulu amúlò rọ̀bìnà àwọn kan ní rárá kò ń ṣe yẹnzulu amúlò rọ̀bìnà ṣùgbọ́n tẹ́ńzìlù rahmatu rọ̀bìnà ìkẹ́ olúwa wa ló ń sọ̀kalẹ̀ the same question so ìkẹ́ olúwa wa ni ó sọ wípé man yad'uni fa'tajiba lahu man yas'aluni fa'utiya man yastaghfiruni fa'aghfira ìkẹ́ olúwa wa ní wọ́n sọ pé talẹni tí ó pè mí talẹni tí ó tọrọ lọ́wọ́ mi talẹni tí ó wà mí láforíjì sòtúrẹ́ onídíjíà tó bá ń tráyè láti wá way out ibi tó wá way out yẹn gẹ́gẹ́ lọ ibẹ̀ náà ni ó ti mọ ara wọn loopholes láti lè fi àtáàkì rẹ̀ àwọn àmì ni ẹ̀ẹ́ ní tó ń sọ nǹkan kan miss níbẹ̀ òun ni yẹn ń zilu malaku rabbina màláìkà olúwa wa ó máa ń sọ̀kalẹ̀ so màláìkà olúwa wa ni ó sọ pé man yad'uni fa astajiba lahu man yas'aluni fa u'tiyahu man yastaghfiruni fa aghfira lahu màláìkà olúwa wa ni ó sọ yìí so ẹ̀rí bí lọ ẹ má wulẹ̀ ṣe tẹ̀bírù kan síbẹ̀ ni ẹ fi ilẹ̀ bó ṣe wà ẹ wá bára yín ló pẹ̀lú kíni laysa kamithlihi shay'un kò sí ń tá a lè fi wí ọlọ́wọ́n ọba so èyí tí ọlọ́wọ́n ọba sọ ká ní pé à ń ṣe tẹ̀gbìrú àmàláìkọ̀ olúwa wa síbẹ̀ àbí àṣẹ olúwa wa àbí à ṣe tẹ̀gbìrú ìké olúwa wa síbẹ̀ anábì ò ti ṣàlàyé léyìí sallallahu alaihi wasallam fún àwọn sàhábà àwọn sàhábà ò bá ti ṣàlàyé ẹ̀ fún àwọn ọmọ kéwù wọn tán pè ní àtàbíùn àwọn tàbíùn ò bá ti ṣàlàyé ẹ̀ fún àwọn ọmọ kéwù wọn tán pè ní àtìbáwò tàbíùn ṣùgbọ́n gbà tí o ti sí eléyìí jù wọ́ọ́lẹ̀ kó o gbà pé kí ni ìtọ́nà ń fi ròyìn ara rẹ̀ kó fi ròyìn ara ẹ̀ náà ni kò possible at the same time kò possible kí ni at the same time kó ṣe pé òun náà ló ń bẹ lókè òun náà ló tún kó sí tó kàn wọ pẹ̀lú yìí wọ́n jù wọ́ọ́lẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala wa huwa ala kulli shay'in qadir ọba tó ní agbára lórí gbogbo nǹkan ni ṣe bóun ló sọ ìgbà tó ti sọ yẹn ìwọ fi pé kò bá làákà ìlú filẹ̀ nítorí lè fi fí ara ẹni wà lánà ṣùgbọ́n ká dípọ́ lọ́wọ́ ara rẹ̀ èèyàn kan wá wò sùsùn ó ló fi ròyìn rẹ̀ ẹ̀hẹ́n gbogbo dúró ti ẹni yẹn lọ́rùn pé rárá ò gbọ́dọ̀ sọ torí pé ọlọ́wọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ ni ànábì ọlọ́wọ́ ṣùgbọ́n pàtó ti fi ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀nú alkùnrán ní àbínú súnnà tó lálàáfíà èmi ò ní láti máa dára mi láàmú lórí rẹ̀ kí ní kò pọ̀ sí kò kò bá láàká ìmú kí wọ́n rán ní kí mò ń ṣe kí mo ní mò ń dìfẹ́ndì ọlọ́wọ́ bá Allah ó kè ṣó bá at the same time in tó ń bẹ́nu okun kòtò in torí àláwọn tá ń sọ yìí ni wọ́n fi gbá gbogbo ìròyìn yìí náà gbá dànù àwọn míì ní òkè àwọn òpìkì àwọn kan ní àwọn ìròyìn wọ̀nyẹn tó bá làákà yìí bàtà àwọn kan wọ́n sùsùn wọ́n ní òkè méje nu gbogbo àwọn ìròyìn tọ́lọ́ ń fi ròyìn ara rẹ̀ ní Al-Qur'an méje bá làákà yìí àníbò ló ṣe bá làákà yìí ẹ̀wọ́n ní ẹni tó ṣe yí pé ó bá tó jẹ́ póun ni ẹni tí àásọ òun la dẹ́gbà ó gbọ́dọ̀ ní qualities méje yẹn ó gbọ́dọ̀ ní attributes méje yẹn ìdá attributes méje tẹ́ sọ làákà ìrẹ́ fi establish kò ń ṣe pé torí kó wá nínú Al-Qur'an Al-Karim so níbi díà ní aládàádálẹ̀ ní ẹ gbọ́dọ̀ establish ẹ̀ pẹ̀lú pé pẹ̀lú tó wá nínú Al-Qur'an àbínú hadith anamsa kò ń ṣe pé torí pé làákà òfin ilẹ̀ tẹ́ bá ń sọ pé làákà ìfin text ṣùgbọ́n kẹ́ sọ wípé tó gbé làákà ìfìrin ilẹ̀ lẹ́fi gbà wọlé ó túnmọ̀ sí pé ẹ̀gbá tẹ́kìtì wọlé nìyẹn kò sí yàtọ̀ láàrin ẹ̀yin àti àwọn tán sọ fáwọn ògbà wọlé torí pé kí àwọn ní kò bá làákà ìmú ẹ̀yin ní méje bá làákà ìmú gbogbo yín ẹjọ́ ń bá tẹ́kìtì dànù ni ṣùgbọ́n àwọn ahlus-sunnati wal jamā'a wọn ó ṣe taqdīmu an-naqli 'ala tẹ́kìtì òun ni wọ́n kọ́kọ́ tìrìtì náà sọ̀rọ̀ kó bá làákà ìmú kò bá làákà ìmú yẹn yóò máa wá àti làákà yóò máa tẹ̀lé tẹ́kìtì ni anything tí tẹ́kìtì bá ti fún ilẹ̀ ó bá làákà ìmú ó bá làákà ìmú òlọ́lọ́wọ́ bá fi ló fi fún ilẹ̀ làákà ilé fẹ́ dààmú níbi gbígbọ́ yé ṣùgbọ́n kò sí problem pé làákà yẹn ń dààmú àti gbọ́ nǹkan yẹn yé ni làákà ìtẹ́ lè máa dààmú tẹlẹmí ó dààmú so ó túmọ̀ sí pé làákà yẹn ló ní iṣu kò ń ṣe text ní oní iṣu sọ̀nà yìí ni àwọn ẹni síwájú wa ni wọ́n fi bá nùsùsù ṣẹ̀rí ànáfi bá lò ànáfi sọ̀rọ̀ lápá àtàwọn ọmọ kéwú rẹ̀ àtàwọn ọmọ kéwú ọmọ kéwú wọn bákan náà the same way làwọn ìyá títí wa náà bàbá wa àwọn bàbá wa ìyá wa tí wọ́n bá tí mix papọ̀ máwọn abó ní dídíá the same way tí wọ́n fi bá lò ní ẹ̀ torí pé àdámọ́ wọ́n ṣì wà bó ṣe wà nísìnyí ìyá kan ò ní ìyá arúgbó kan nísìnyí kan lọ́lọ́run wà lókè kò ní ẹ́fà sọ wípé ó kò bá làkà ẹ̀ òun gan fún rẹ̀ gbà pọ́ wà lókè torí pé àdámọ́ rẹ̀ pèpè lọ síbẹ̀ ṣùgbọ́n ní tó bá ti mix papọ̀ máwọn philosophers nínú àwọn ìyá yẹn òun ló kó virus ṣùgbọ́n tí o bá ń bí pẹ̀lú wọn àdámọ́ ọmọ ènìyàn ní pé ìròyìn tọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ àdámọ́ ọmọ ènìyàn ní pé kó gbà àdámọ́ tí o ti dàwó ni àdámọ́ tí ṣètọ́nù ò ti tàǹpà pẹ̀lú ẹ̀ tí ṣètọ́nù ò ti rí gbámú tán òun ni irú àdámọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ kò bá láàká ìmú kò ṣe kìíní kan eléyìí táwọn afẹ́ẹ̀sìn yanjú ti pẹ́ ti pẹ́ ni ọ̀rọ̀ kò bá láàká ìmú kò bá láàká ìmú wọ́n yanjú ẹ̀ láti àsìkò tí ó wá láti lẹ́yìn àsìkò àwọn sahaba radwanullahi alayhim òun ni pátipàti ti bẹ̀rẹ̀ títí dòní tá àwọn sọ̀rọ̀ yìí ká ìmájẹ́ni tó pẹ̀rẹ̀ mùsùlùmí kó ní ọlọ́wọ́ ọba kò sí lẹ́ni wíẹ̀ so ó kàn jẹ́ gẹ́gẹ́ bí àìdíà tó ṣe wípé ó exist ní imagination yìí so ẹni tó ní kò sọlọ́run in tó ń sọ àtijíwọ náà ń sọ jọra wọn ẹni tó ní kò sọlọ́run ẹni tó ní there is no God àti wọ́n tó sọ pọ́lọ́ ọba kan exist as an idea ni nǹkan ẹ̀jọ́ ń sọ onígbọ́nà àwọn àfà ó ní jàmí ẹni tí ó ń tẹ̀lé ìlànà jam bó sọ fún wa ń ta sọ fún wa ẹni tí ó gbá ìròyìn ọlọ́wọ́ ọba dàmtọ́ ọlọ́wọ́ ọba tí tó ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bá ah, ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ kò ń ṣe tó sọ gbogbo àwọn pátipàti tí a pàkíyèsí sí afọ́wá ní jàmí ẹni tí ó jẹ́ ẹni tó ń tẹ̀lé lórí rẹ̀ tí bídíà rẹ̀ bá ti wọ ara ẹ̀ gan yóò sọ yí kò sí ọlọ́wọ́ lókè bídíà rẹ̀ ti ṣe kí ni ó ti wọ ara ẹ̀ lẹ́yìn sàtánmọ́ ṣe kò sí kankan kò sí kankan lókè so ló jẹ́ pé ẹni tó ń ṣe náà fi rẹ̀lúwó alẹ̀rẹ̀lúwó àzáàtì ipe ọlọ́run ọba ń bẹ lókè ní ti pàápàá ẹni tó ń ṣe náà fi rẹ̀ àwọn afẹ́ẹ̀tì ní dídà rẹ̀ wọ́ọ̀sì ju ẹni tó sọpọ́ náà kí ń sọ̀rọ̀ lọ dídà rẹ̀ ó wọ́ọ̀sì ju dídà ẹni tó sọpọ́ náà ọba subhanahu wa ta'ala kò ń sọ̀rọ̀ lọ àbẹ́ni tó sọ wọn àníri ọlọ́run ọba tó ti jọ́ ń gbé di alkiyama torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hátàbẹ́ bèèrè lọ́wọ́ ẹni tó pèrè kírísítẹ́nì yóò lọ́lọ́ wà lókè so ẹni tó wá pèrè mùsùlùmí tó lọ́lọ́wọ́ ò sí lókè bídíà rẹ̀ wọ́ọ̀sì ju bídíà ẹni tó pèrè kírísítẹ́nì lọ so ló fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ tí àwọn èèyàn ò bá gbégbé kúgbé wá kò ní ìdíkà torí pé àwọn nǹkan yẹn ni wọ́n wà self-explanatory wọ́n clear ṣùgbọ́n àtàwọn nǹkan ti gbọ́ yí pé kí ni àwọn fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run àwọn fẹ́ gbé pátipàti kúrò lọ́dọ̀ ọlọ́run torí náà àwọn wá bẹ̀rẹ̀ láti máa tako àwọn ìròyìn tọ́lọ́run bá fi ròyìn rẹ̀ àwọn afọ́ òní dákẹ́ àwọn ọmọ kéwú àwọn sàhábà òní dákẹ́ àwọn ọmọ kéwú ọmọ kéwú àwọn sàhábà òní dákẹ́ yẹn làwọn náà fi jòkó tì wọ́n lọ́rùn pé ẹ má sọ àwọn mùsùlùmí dolórí ibú látara philosophy tí ẹkọ́ tẹ́ẹ̀tí wà affected pẹ̀lú ìtọ́lọ̀ ń fi òyìn ààrẹ ní al-Qur'an al-Karim ẹ̀fílẹ̀ bó ṣe wà ẹbá lò pẹ̀lú lẹ́ta kàmífìlì iṣẹ́ yìí in tí ànábì rẹ̀ sọ̀lọ̀lá àtàrán tó fi ròyìn rẹ̀ ẹ̀fílẹ̀ bó ṣe wà ẹbá lò pẹ̀lú kíní lẹ́ta kàmífìlì iṣẹ́ yìí wọ́n mú un tí aristotle àbí socrates ni àbí plato ni àbí kìnníkan èyí tí wọ́n fi bọ́lọ́run lò wọ́n mú wá sínú islam so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó fún wa ní àgbọ́yé rẹ̀ àdìọ́kàn tí ó yanjú táwọn sàhábà takúlé lórí kọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ó jẹ́ kí àwa náà kí a lè سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم نعم طيب نعم náà ìbéèrè ni pé ṣé ó tọ́kẹ́ tó pẹ̀rẹ mùsùlùmí kó máa tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìpé eré ọlọ́wọ́n ọba fún mi ní 10% irú ọlá tó fún anábi suleiman alisalatu salam eléyìí kò ń wa ta'ala èyí tí kò mú adábùdá nínú so ní kọ́lọ́wọ́n ọba kó kẹ́ èwo ni ọlọ́wọ́n ọba fún mi ten percent twenty percent irú nǹkan tó fún anábì Suleiman alayhi salatu wasalam kò mú ẹ̀kọ́ wá kí mùsùlùmí máa tọrọ irú nǹkan bẹ́ẹ̀ so ọlọ́wọ́n ọba fún mi ní ọlá tó pọ̀ eléyìí òun ni nǹkan tí ó yẹ kẹ́ni yẹn sọ ṣùgbọ́n ten percent twenty percent eléyìí kò bá mu rẹ́gẹ́ bí èèyàn kan tó ṣe wípé láyé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ń tọrọ àbí ẹniyàn ó ń tọrọ ipé ìrọ̀lọ́wọ́ bá ti bá wà aljanna ẹmú fẹ́ pẹ̀tẹ́sì funfun ní ẹgbẹ́ aljanna ní kìíní kankan so wọ́n á kọrẹ́tì so ipe rárá mọ́ṣẹ́lẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ìpé kó fún ẹ ní aljanna ẹ̀ ìtọ́lọ́run ọba palẹ́ ti kalẹ̀ fún ẹ ní aljanna ó lè ju ìdí wọn béèrè lọ tó ń béèrè inú aljanna in tó kéré sí nǹkan sí ọlọ́run ọba subhanahu wa ta'ala lè palẹ́ ti kalẹ̀ fún ẹ nínú aljanna ni so bóòlù ṣe máa béèrè irú nǹkan báyìí so bí gbà tó ṣe pé yìí ní adágún du'a ni so bẹ́ẹ̀ nìyẹn kan náà tọrọ lásìkò anábì sallallahu alaihi wasallam onílé ọlọ́wọ́n bá ìyà tó wáyé fi jẹmí fi jẹmí láyé ń ìyà tó wáyé fi jẹmí fi jẹmí láyé ń anábì sallallahu alaihi wasallam correct ẹ̀ owó olóòlé olóòlé bí ẹ̀yà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní kọ́lọ́wọ́n bá kó àwọn afáàmà kàákún àìlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣàdúrà so ìrẹ́ tó wá sọ bẹ́ẹ̀ àkọrẹ́kì ẹ̀ pé kó mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ so bánàmì sọlá àtàm ṣe kọrẹ́kì irú àwọn tí àmúwáyé àbí bí àwọn sàhábà rọ̀wánúlá àlè wọ́n ṣe kọrẹ́kì àwọn míì náà tí wọ́n ṣe àṣìṣe níbi àdúrà so a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni so ìkíkó má ṣe rú àdúrà bẹ́ẹ̀ kò ṣe nǹkan tí ó bá mu torí pé kí ni anabi suleiman alayhisalatu wasalam ìtọ́lọ́wọ́ ọba ṣe fún ní ọlá ìtọ́lọ́wọ́ ṣe fún lọ́lá anabi sallallahu alaihi wasallam gan sọ ìgbégbà tó mú àlùjọ̀nù tánàbí gbá àlùjọ̀nù tí ó ń di tọ́ọ̀bù níbi irun tánàbí gbá mú anabi ní tí o máa ṣe pé òun rántí àdúrà tí anábì suleiman alayhisalatu wasalam ṣe ni òun ọba márùjọ ní ẹkọ ń dé mọ́lẹ̀ káwọn ọmọ kéékèèké mọ̀jínà kan máa fi ṣeré ṣùgbọ́n òun rántí àdúrà tí anábì suleiman alayhisalatu wasalam tó tọrọ ni pé rabbi abli mulka la yanbaghi li ahadin min ba'di yàtí eh, fún mi ní ọlá tó ṣe kan lẹ́yìn èmi dàtí ọlá tí ó tọrọ lọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala abúlé wílìkan lẹ́yìn bá gẹ̀rẹ̀ ahdimin ba'di kọ́lọ̀ fún ní ọlá tí ó tọ́ fún èèyàn kan lẹ́yìn òun sọlọ́mọba subhanahu wa ta'ala bá kíkù nǹkan ẹ bẹ́ẹ̀ sọ so tí ẹ máa sọ pé èrè ọlọ́run ọba fún mi ní ten percent ètò fún anabi suleiman alayhisalatu wasalam bí ìgbà tí yẹn fẹ́ máa kọjá là òun nìkan ẹ̀ ṣùgbọ́n àkọ ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́ àṣàlàyé fún náà ni kò jẹ́ òṣìṣẹ́ wallahu a'lam. náà نعم كي ترى جنة الفردوس Ah, eléyìí in tó ga jù ní aljanna ni anẹ́sọ̀ aláàfin gan ẹ̀ ń kọ́rí jù pé tẹ bá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ firdausu al'ala firdausu tí ó ga jù so ìyẹn àdúrà tí ó pọ́pà tó wà òkè yìí so gẹ́gẹ́ bí anẹ́sọ̀ aláàfin náà bí ó ṣe encourage wa so kò jẹ́ bí ah, àárín ẹ̀ ṣe jẹ́ ṣùgbọ́n kí èèyàn sọ igi òkè mo fẹ́ pẹ̀tẹ́ sí gíga funfun lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àlùjánnà ìyẹn kò bá mu torí ẹ̀ ni tàbí yẹn fi kọ̀rẹ́kì ẹni tí ó ń sọ nǹkan yẹn so wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Come and take this. Wa